نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله eléyìí ni جاء tún لوري ألاي موطى الإمام مالك رحمه الله تعالى èyí tí a ṣe ń gbé yẹ̀wò ọ̀nà ni kìtàbù wuquti sọ́lá àwọn ahadith lórí àwọn àsìkò oorun. قال عروة ولقد حدثتني عائشة زوج النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي العصر والشمس في حجرتها قبل أن تظهر عروة ابن الزبير أصاب بك لقد حدثتني عائشة زوج النبي صلى الله عليه وسلم هي وعائشة تنشي يوا نبوة محمد sallallahu alayhi wa sallam ó sọ fún mi pé anna rasulallah sallallahu alayhi wa sallam ikú òjíṣẹ́ allah muhammad kana yusalli al-asra ama kírun asr wa shamsu fi hujratiha bẹ́ẹ̀ ni oòrùn ó sì ń bẹ nínú hujra rẹ̀ qabla an tazhara ṣíwájú kótó kásẹ̀ kótó kásẹ̀ ńlẹ̀. àkọ́kọ́ àwọn gbólóhùn tí ó ń bẹ nínú hadithi Urwa ibn Zubair ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n Aisha radiyallahu anha tí a mọ̀ sí Asma' sọ ó Aisha tí o máa jẹ́ áùntì rẹ̀ àti ìyá rẹ̀ ìyẹn Urwa àti Aisha radiyallahu anha ìyá Urwa ati Aisha radiyallahu anha àwọn méjèèjì bàbá ló pa wọ́n pọ̀ bàbá pa àwọn méjèèjì pọ̀. That is, uh, Urwa ibn Zubair, ó jẹ́ bí ọmọ ló jẹ́ fún ìyá wa Aisha radiyallahu anha torí pé ìyá títí ẹ̀ ní ẹ̀gbọ́n Aisha radiyallahu anha. So Urwa tábà gbàgbé hadithi taka sí taka lókè òun náà ni ẹni tí ó ń bá ọba sọ̀rọ̀ òun náà ni Umar bin Abdulaziz nípa àsìkò oorun láti lè wá fi in tó ń sọrin ilẹ̀ àti ọ̀rọ̀ tó gbọ́ láti lè fi ọ̀rọ̀ yẹn rí ilẹ̀. so Urwa bin Zubair ó wá ní Aisha radiyallahu anha ó sọ fún òun náà ta ni Aisha ó ní nabiyyi sallallahu alayhi wa sallam gbólóhùn zawj èdè lárúbáwá ni wọn a máa lò fún ọkọ wọn a dẹ̀ máa lò fún ìyàwó bó ti jẹ́ pé n tó common òun ni pé tá máa lo gbólóhùn zawj ọkọ ló ń tọ́ka sí gẹ́gẹ́ báwa ṣe máa ń lò ó ṣùgbọ́n wọ́n lè lo zawj tí ó máa tọ́ka sí ọkọ ìgbà míì náà rẹ̀ ni yóò máa tọ́ka sí ìyàwó tó tá máa fi táàkùn tán ní zawjatu èyí ń làwọn àmọ̀ níyàwó ṣùgbọ́n wọ́n lè lo gbólóhùn zọ́ọ̀jù náà fún òun ni ó fi wá ní ẹgbà wá yìí ipe hadda sati ní aishatu zọ́ọ̀jù nàbí yìí sallallahu alayhi wa sallam aisha yàwó ànábì kò sọ fún mi anna rasulallah ike òjíṣẹ́ ọlọ́run ọba allah kana yusalli la'asara nam amakinu asiri wa shamsu fi hujratiha ti oòrùn tó ṣì ń bẹ níbi hujra aisha. Kila là ń pè ní hujra hujra òun ni nǹkan tó ṣe wípé yọ látara gbólóhùn hajara òun ni kéèyàn blọ́ọ̀kì nǹkan kéèyàn blọ́ọ̀kì nǹkan tá a bá wò ó àyè àwọn obìnrin yẹn nísìnyí á ní ahajara rẹ̀ is a nǹkan yẹn e. bí ògiri mọ́ṣáláṣí bó ṣe block àwa tá a wà nínú ilé tí mọ ògiri yíká so wọ́n á pè ní ní èdè lárúbáwá sọlọ jẹ pé ńgbà míì nánàbí sọlá sọlá tó bá ń ṣe ẹyìn tìkáàfù ní mọ́ṣáláṣí a fi nǹkan bí àtàbí tẹ́ǹtì sínú mọ́ṣáláṣí so ibi tí ànàbí sọlá sọlá tó ta tẹ́ǹtì sínú mọ́ṣáláṣí yẹn tó wà ń bẹ́ẹ̀ nú ẹ̀ wọ́n pè ní kíni hujra náà tó Aisha hujra Aisha àwọn ò tún yàrá tàbálà tẹ́tù yàrá Aisha ṣùgbọ́n hujura yìí ó ju yàrá lọ ó tó nǹkan tá a lè pè ní bíi rúmà ń palọ̀ nísìn gbogbo ẹ̀ papọ̀ wọ́n á pè ní hujratu Aisha bíi rúmà ń palọ̀ ni bó tiẹ̀ jẹ́ pé bí wọ́n ṣe kọ́ bánibí sálám ṣe ní kí wọ́n kọ́ nígbà yẹn òun ni pé wọ́n mọ ògiri mẹ́rin yíká so ògiri mẹ́rin tí wọ́n máa yíká yẹn ó ní lẹ́kùn tó ṣe wípé ìkan jáde sí túwìtì ó jáde síta lẹ́kùn kan jáde sínú mọ́ṣáláṣí so eré abẹ́yẹn ni wọ́n ń pè ní ráúdọ̀ ibi tó jáde sínú mọ́ṣáláṣí ni wọ́n ń pè ní ráúdọ̀ sọ̀nàgbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní tó ń bẹ láàrin ilé àti yàrá yìí ó ti ń sìn wọ́n mímbàrì yìí àti mímbàrí nínú mọ́ṣáláṣí rawdatun min riyadil janna lára àwọn àbàtà aljanna ni rawdatun min riyadil janna lára àbàtà aljanna ni òun ló fà tó jẹ́ pé àwọn sábà ní opportunity láti lọ mọ́ṣáláṣí ànábì ní Madina wọ́n máa ń sáré láti jẹ́ kíkà àwọn aráyè ní rawdọ̀ yẹn rawdọ̀ yẹn òun ni àyè tó bẹ láàrin ilé ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí erin dédé mímbàrí rẹ̀ torí pé lẹ́kùn kan ń bẹ tó ṣe wípé ó lọ tó tán sí sínú mọ́ṣáláṣí tó ṣe pé tánibọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó bá fẹ́ wọ mọ́ṣáláṣí ìbìlẹ̀kùn yẹn ni ó gbà wọnú mọ́ṣáláṣí ni so láàrin ilé yẹn àti tó bá ti bọ́ta bínú ilé yẹn ni sí ìdí mímbàrí rẹ̀ ó ní rawdatun min riyadil janna lẹ́yìn lẹ́kùn kan bẹ tó ṣe kó ṣe síta then níbi ibi tá a sọ pé ògiri mẹ́rin tí wọ́n mọ̀ yẹn tó nílẹ̀kùn tó ṣí sínú ilé àtọ́ṣí sínú mọ́ṣáláṣí tó tún nílẹ̀kùn tó ṣí síta before ibẹ̀ yẹn òun níbi tí ó jẹ́ bí ibi tí Aisha wà tó jẹ́ bí gurfatu Aisha radiyallahu anha so gbogbo ẹ̀ náà ilé Aisha náà ni ṣùgbọ́n ibi tó jọ ọwọ́ wájú yẹn ó jẹ́ bí tí ó jẹ́ makshuf that is ó wà open tójú bá ń rọ̀ òjò mọ̀ ọ̀rọ̀ síbẹ̀ ṣùgbọ́n níbi kan tó ṣe tó jẹ́ maskuf ìyẹn wọ́n ṣe kí ni wọ́n bò ó lórí àyè díẹ̀ rọra ṣí ń níbi ìtàn bò yẹn rọra ṣí àyè díẹ̀ ń oníyàrá Aisha ti Aisha máa ń wọlé Ànábì sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ ọgbà ó lè wà níbi tó wà open yẹn tó ṣe pé ó tó já síta àbí ó ní lẹ́kùn tó ṣe pé ó já sínú mọ́ṣáláṣí so bí hujrat wa aisha radiyallahu anha bó ṣe rí ni anabi sallallahu alaihi wasallam ó kọ́ àwọn yàrá bẹ́ẹ̀ ó kọ́ fáwọn ìyàwó ẹ̀ tó kù náà tó ṣe pé àwọn náà ó jìnnà sí ibẹ̀ yẹn ẹgbẹ́ mọ́ṣáláṣí náà náà wà tó mo sọ pé nǹkan tá lè pè ní bí a bí rúmà ń palọ̀ ni bó ti pé bí ta fẹ́ pè ní palọ̀ yẹn òun kọ́ba rẹ̀ lórí ó ṣí ilẹ̀ tójú bá ń rọ̀ jù á síbẹ̀ ibi tó jẹ́ bíi rúùmù gangan èyí ni wọ́n kọ́ bá àyè díẹ̀ wọ́n ṣí díẹ̀ wọ́n ṣí ń bẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ bíi pálọ̀ wọ́n ṣí òun lẹ̀ so ó dẹ̀ nílẹ̀kùn tó ṣe kó lídì sí ìta lẹ̀kùn kan náà tún bẹ tó lídì sí inú mọ́ṣáláṣí tó ṣe pé tani sọlá sọlá tó bá jáde náà yóò kàn wọnú mọ́ṣáláṣí lọ. so wọ́n ní ìyá wa Aisha radiyallahu anha a máa kí irun àwọn ní alẹ́ sọ̀lá àtàlám a máa kí irun kíni irun asiri anna rasulallah sallallahu alayhi wa sallam kana yusalli al-asr anabi sallallahu alayhi wa sallam a máa kí irun asiri wa shamsu fi hujratiha tó ṣe pé kíni oòrùn sì ń bẹ nínú hujra aisha ó yẹ ká gẹ́ẹ̀tì rízìn tó rúfin bẹ́ẹ̀ mẹ́rin ó ní pé kíni bẹ́ẹ̀ ni ó wà òkun so òòrùn wà ń bẹ kò ṣe pé a ti máa rí kíní òòrùn so kò tí ì sí bòjì tó ṣe pé ó wà enough so ló fi jẹ́ pé ní àsìkò gbà yẹn ní qabla an tazhara ṣíwájú kí òòrùn tó lọ àti bòjì máa wà ní sáìdì kan níbẹ̀ but bòjì yìí ò tí ì pọ̀ débi pé yóò bo gbogbo àyè ṣàkóńgbà míì bí a bí ọwọ́ àárọ̀ àárí pé òrùn lè wà níbi kan ìgbà tó máa fi di bí e, ìgbà tí òrùn bá ti kọjá àtàrí ibi tó rùn wà lọ́wọ́ àárọ̀ yẹn ó lè ti di kí ni ìdí tí ojú ó ti wà àìbẹ̀ kọ́ so ní àsìkò gbà ẹ́ ni ìyàwó Aisha radiyallahu anha ó ní anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ń kírun asiri ní àsìkò tó máa ń kírun asiri òrùn sì máa ń bẹ níbi ìhújúra yẹn tó túmọ̀ sí pé oòrùn àti bòjí náà wà ṣùgbọ́n òòrùn ṣì ń bẹ́ ń bẹ́ òòrùn yẹn ní kò tí ì lọ tó ló jẹ́ pé nínú ẹgbà wa mi ní ó ní lẹ́mìíyẹ́sì ìfẹ́ ìbàdí àti òjìjí yẹn ní bòjí rádà kò tí ì ṣe kíni kò tí ì di nǹkan tó ṣe wípé yóò gbalẹ̀ dáadáa kí ládé gbọ́ yìí bí hadith ti Urwa radiyallahu anhu tó ní ìyàwó Aisha. radiyallahu anha ó sọ fún òun ó náà ní pálákì sallallahu alaihi wasallam ó tètè máa ń kírun asiri. àwọn titi ti pé nǹkan ti Urwa àti bin Abdulaziz tí wọ́n jọ ń sọ òun ní bin Abdulaziz òun dìlé èrún títí ẹ̀ ìyẹn wá rán létí ni nǹkan tó dáa òun pé kí torí jibril alayhi salatu wa salam ó wá kọ́ ànágbà muhammad sallallahu alayhi wa sallam ní àsìkò èrò so ó túmọ̀ sí pé kí ni umar bin abdulaziz tó jẹ́ ọba ó ti lé èrò kọjá àsìkò tí jibril tó fi kọ́ ànágbà muhammad sallallahu alayhi wa sallam adari pé jibril ó kírun fún ànágbà muhammad sallallahu alayhi wa sallam èrò zuri ní ọjọ́ àkọ́kọ́ nígbà tí òòrùn yẹ kúrò ní àtàrí tó ṣe pé kíní òjìjí ní kojú dédé okùn bàtà lọ gẹ́gẹ́ bá ṣe kà fún wa ní ìjòkó tó kọjá so ní ọjọ́ àkọ́kọ́ ọjọ́ kejì ó kí irun zuri fún anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ó jìjì nǹkan dà gẹ́gẹ́ bí nǹkan yẹn gangan nígbà tí ó jìjì nǹkan tó dà gẹ́gẹ́ bí nǹkan yẹn gangan ṣùgbà tó máa parí ọ̀rọ̀ rẹ̀ ní ó ní láàárín àsìkò yìí òun ni kíni òun ni ẹ máa fi kírun ó dẹ̀ jẹ́ kó mọ̀ pé kíni àsìkò táwọn ànábì ọlọ́run bá máa ń kírun ìyẹn fún ti zoro ṣe asiri ó kírun asiri ọjọ́ àkọ́kọ́ nígbà tí ó jìjì nǹkan dà gẹ́gẹ́ bí nǹkan yẹn gangan gbàtí ìsìparí àsìkò zoro tó ń ṣe ìbẹ̀rẹ̀ àsìkò asiri so ó kí irun asiri lọ́jọ́ àkọ́kọ́ nígbà tí òjìji nǹkan dà gẹ́gẹ́ bí nǹkan ìgbà tí ó kí ní ọjọ́ kejì ó kí nígbà tí òjìji nǹkan dà bí méjì nǹkan yẹn so n tó sọ níparí ọjọ́ yẹn náà ní kékeré láàrin àsìkò yìí àti àsìkò oorun lélẹ́yìí àsìkò oorun àwọn ànábì ọlọ́run ọba. so Urwa bin Zubair ó wá ń fi ọ̀rọ̀ Aisha yìí fi kí ọ̀rọ̀ tó ṣe wípé kí ni tó sọ òfin kí n lẹ́yìn láti lè jẹ́ ká mọ̀ pé anamsọ́lá tó máa ń tètè máa kírun ó máa ń tètè kírun débi wípé kí ni òòrùn sì máa ń bẹ nínú yàrá Aisha nígbà tí kí ni tó bá kírun asiri òòrùn sì máa ń bẹ nínú yàrá Aisha bòjì á wà o ṣùgbọ́n bòjì orí ti gba ilẹ̀ kan tó ló sọ pé kí ni ìgbà yẹn ni qabla an tazhara yàní qabla an ta'luwa síwájú kí ni kí oòrùn kó tó kásẹ̀ àbí síwájú kí bòjì tó gbalẹ̀ kan sọtọ́ àti pé bòjì gbalẹ̀ kan nìyí ó túmọ̀ sí pé kí ni ọjọ́ yẹn ti lọ gan ṣùgbọ́n tó má fi lè wà ní àsìkò tó kírun asiri ìtumọ̀ eléyìí pé kí ni ó tètè kí irun asiri so ní tí imaamu malik rahimahullahu ta'ala torí ẹ̀ mú hadithi yìí wá ó ní láti sọ fún wa pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó tètè máa ń kí irun asiri nígbà tí òjìji nǹkan bá ti dà gẹ́gẹ́ bí nǹkan yẹn ìyẹn àsìkò yẹn ni irun asiri wọlé àsìkò yẹn ni òpin irun zoro so bí irun zuri ṣe ń parí òun ni àsìkò asiri ló wọlé so eléyìí ó jẹ́ nǹkan tí a fẹ́ rí nínú hadithi náà ẹ̀kọ́ mi tí a tún lè mú bẹ́ẹ̀ òun náà ni irú gbèsè ayé tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó lò odidi ànábì ọlọ́run ọba odidi olórí ìlú ó ṣe pé yàrá tí ó ń gbé ibì kan wà mọ̀tò wà òkun ta lè pè ní gẹ́gẹ́ bí bí veranda la fẹ́ pè ní tó ṣe pé ó ké ibẹ̀ làwọn èèyàn ó ti wá bá nàbí sọlá àtàlà then ìyàwó ó ní ibi tí òun náà wọ̀ so ibẹ̀ náà ni wọ́n yọ ilé ìtọ̀sí àbí ilé ìwẹ̀ tí wọ́n bá ṣe ìgbọ̀nsẹ̀ lásìkò gbà yẹn wọ́n á jáde kúrò nù ẹ̀ torí pé gbogbo páìpù táwa náà tálà ń ṣe fọ́kèwé kò sí ìtàwọn èèyàn yóò mọ̀ ń gba ẹnìkan gbẹ́lẹ̀ kan yàgbẹ́ síbẹ̀ kan bù ẹ̀ẹ́dẹ̀ lè ṣe yẹn nínú ilé tẹ̀ ń gbé pẹ̀lẹ́ tí pa máa na páìpù kan yìí wọ́n máa ní láti jáde kúrò ní ibi ilé ibi táwọn èèyàn ń gbé lọ sí ibi tó jìnnà sí ibi táwọn èèyàn ń gbé ibẹ̀ wọ́n ti lọ ṣe ìgbọ̀nsẹ̀ eléyìí ló fọdún jẹ́ pé ìkan náà àwọn ìyàwó anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó lọ ṣùgbọ́n sẹ́ wọ́n ń bọ̀ wá umar radiyallahu anhu wá pàdé ẹ̀ lọ́nà umar dàmà orí bákyọ̀ rẹ̀ ó wá ní ìyá sáúdà ìrẹ́ sáúdà má tàkùfẹ́ ìnà àlà náà àwọn èèyàn mọ̀ pé wọ́n ni ah, ìwọ ló ń rìn báyìí ṣùgbọ́n tó wá lọ bá anábíwá muhammad sallallahu alayhi wa sallam ń bèrè òjíṣẹ́ ọlọ́wọ́ bá táwọn ìyàwó yín bá jáde àwọn èèyàn mọ̀ pé àwọn ìyàwó yín káwọ́dá mo pàdé ẹ̀ lọ́nà torí wọ́n lé nǹkan tó lára tó lẹ̀ ga ni sọ anábọ̀ Muhammad sọlá àtàgbà tí wọ́n rò sọ tó sọ anábì ń jẹran lọ́wọ́ tó mú bí egungun dání ọlánàbì kọ́ dúró báyìí so later ló wá sọ yìí pé inna Allah qad adina lahunna an yakhrujna li hajati ọlọ́wọ́n bá ti yọ̀ǹda fún wọn pọ́n jáde lọ gbọ́ bùkátà wọn òun náà ni pé wọ́n lè lọ ṣe ìgbọ̀nsẹ̀ so that is one bí òun wo bẹ́ẹ̀ ni pé speciality rẹ̀ táwọn ìyàwó ànábì wọn nulẹ̀ kí wọ́n má máa lọ báwọn èèyàn ṣe gbọ̀nsẹ̀ níbi tàbí ṣe gbọ̀nsẹ̀ something like that so kí la fẹ́ lò ní eléyìí òní pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam olù simple life bẹ́ẹ̀ ni àwọn sahaba àwọn ìyàwó rẹ̀ àwọn náà ṣe kí ni wọ́n bá lò ìgbà kan làwọn ìyàwó wọ́n ní ìròjíṣẹ́ ọlọ́run bá sàábé lágbájá sàábé lágbájá báyìí báyìí báyìí lọ ṣe fún ìyàwó tiẹ̀ báyìí lè ṣe fún ìyàwó tiẹ̀ kí ni ẹ̀dùn anábìwá Muhammad sallallahu alaihi wa sallam anábì sallallahu alaihi wa sallam ó boycott wọn fún odidi oṣù kan nítorí ẹ̀ sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó jẹ́ kí àwọn ìyàwó anábì sallallahu alaihi wa sallam kí àwọn ah, mọ̀ wípé nǹkan tí àwọn ṣe ò dá ẹ má béèrè nǹkan lọ́wọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ní tó ju agbára rẹ̀ lọ sọ̀rọ̀ lọ́wọ́ bá fi sọ yìí pé ìrẹ́ anábì sọ fún wa in kuntunna turidna alhayata dunya wa zinataha fata alayna umati'ukunna wa usarihukunna sarahan jamila tó bá ti pé ayé àti yòdè yìí jẹ́ ẹ̀lẹ́ ń wá ẹ̀yìn ìyàwó mi ẹ jẹ́ kí n rìn déèzì yìí tí ń fún yín ní nǹkan tí mo lè fún yín gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé kí n tó kọ̀ yín lẹ̀ torí pé tí ọkùnrin bá kọ obìnrin yín lẹ̀ Islam encourage pé kó fún un ní nǹkan kí ẹ máa jẹ́ kí yín màtá àbí mútà so fata'alayna umati'ukunna wa sarihukunna sarahan jamila. وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد المحسنات من كن أجرا عظيما ṣùgbọ́n yẹ pé ọlọ́run ọba òun lè ń wá bẹ́ẹ̀ lè ń wá òjíṣẹ́ ẹfẹ́ máa bẹ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba ẹ mọ̀ wípé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala أعد للمحسنات من كن أجرا عظيما àwọn tí wọ́n bá ń ṣe dáadáa ń wọ̀nyí ọlọ́run ọba palẹ́sì kalẹ̀ fún wọn ẹ̀san tí ó tóbi ayé alukur'an lele láti lè sọ fún àwọn ìyàwó anabiwa muhammad sallallahu alayhi wa sallam ipe kí wọ́n ṣe sùúrù pẹ̀lú anabi kò ń ṣe torí owó lẹ́fífẹ́ ẹ̀fẹ́ nítorí pé ni ó wù yín láti máa bẹ lábẹ́ òjìṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n ìṣe obìnrin làánà àti wọ́pá èrò ah, òjìṣẹ́ ọlọ́run ọba lágbájá ìkàbá ìní ọkọ rẹ̀ sí fún wọn lábáyé báyìí ní tí ọkọ lágbáyá ṣe ṣùgbọ́n ọlọ́run ọba ó kọ́ṣọ̀n wọn tó ló jẹ́ pé ìyá wa Aisha radiyallahu anha ó ní oṣù méjì lè lọ táwọn ò ní dáná nínú ilé Urwa kan yìí náà ló ń dé ìlọ́wọ́ rẹ̀ Urwa ó ní wọ́n máa kánà yọ ayishukum ẹ̀rí dáná nínú ilé kẹ̀ tó wà lẹ́ ń jẹ́ ó ní al-aswadan tàbínú àtòyìn sọ ẹni tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó rán sí gbogbo ọmọ ènìyàn lélẹ́yìí tó rán sí gbogbo ayé lélẹ́yìí sọkáwo ìgbésí ayé tó ṣe kó lò òun ń ṣe ike yóò lò yìí tí nǹkan bá wá yóò lò bó ṣe wá tí nǹkan bá wá fún yóò ṣe kí yóò lò bó ṣe wá tí gbádùn bá wá yóò lò àwọn ìyàwó ẹnu mọ̀ fún gbádùn wa tí ò bá dẹ̀ síbẹ̀ àwọn ìyàwó ló mọ̀ pé kí ni kò sí náà so tọ́ba wo ìyàwó Aisha ká wo bí wọ́n ṣe describe ilé rẹ̀ Al-Hasan al-Basri rahimahullahu ta'ala ó describe ilé yẹn gẹ́gẹ́ ṣe ń bẹ mẹ́wàá wá kan ó ní ilé yẹn àtúntẹ́yìn bá dúró orí afẹ́ lè mọ̀ kàn sí ni ẹ̀wọ̀n rán àwọn ilé nǹkan yàrá kan náà ń bẹ bí ṣe kúta yẹn bá ń káwọn ń gbé nítorí pé orí afẹ́ lè kan kan sílìn rẹ̀ ni so ibi tí yàrá yẹn kò ń ṣe nǹkan tó ga gan bẹ́ẹ̀ ni kò ń ṣe nǹkan tó fẹ́ gbogbo fífẹ́ rẹ̀ àti ní tá a pè ní bíi pálọ̀ tí wọ́n bù àti kíní gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ní kò ju nǹkan bíi thirty two centimetre thirty two meter square so kò ju gbogbo ẹ̀ lọ sámá wọn gbogbo ẹ̀ pátápátá kò ju bẹ́ẹ̀ lọ tàti gbogbo tá à ń sọ ẹ̀ ní sábà wò gúngun rẹ̀ bíi mítà mẹ́jọ fífẹ́ rẹ̀ bíi mítà mẹ́rin orí gbogbo ibi tí Aisha ń lù sí tánàbí ń lù sí so ibẹ̀ náà ní ilé wa wọ́n lè mánéjì ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n fi pa ìwọ ọlọ́run bá subhanahu wa ta'ala so èyí ń jẹ́ ẹ̀kọ́ mi ta tún lè yọ nínú hadithi ṣùgbọ́n ẹni tí alimami Malik rahimahullahu ta'ala torí ẹ̀ mú hadithi yìí wá gangan láti lè sọ fún wa kíkẹ́ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ọtẹ́tì máa ń kí kíni ìrun asiri débi wípé tamaki ìrun asiri òun sì máa ń bẹ nínú yàrá ìyàwó Aisha radiyallahu anha kò sí pé òjijì àbí ni òun yìí kárí kò jẹ́ ìyẹn ṣe jẹ́. وحدثني يحيى بن مالك وحدثني عن مالك عن زيد بن أسلم عن عطاء بن يسار أنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فسأله عن وقت صلاة الصبح قال فسكت عنه رسول الله صلى الله عليه وسلم حتى إذا كان من الغد صلى الصبح حين طلع الفجر ثم صلى الصبح من الغد بعد أن أصفر ثم قال أين السائل عن وقت الصلاة قال أعنبا آه، يا رسول الله فقال ما بين هذين وقت نعم آه، إمام مالك رحمه الله تعالى قطب ولاتي ودو زيد أسلم لاتي ودو بن يسار أطا بن يسار إكلارا وتابعوني lára àwọn tabi'un òun ni ata bin yasar àwọn olàǹpẹ̀ ní atabi'un àwọn náà ni àwọn tí wọ́n jọ mọ̀ kéwú fún àwọn sàhábà radwanullahi alayhim àwọn ni wọ́n bá wọn sàhábà lùgbà ni wọ́n bá wọn láyé wọ́n bá nàbí láyé ṣùgbọ́n wọ́n bá wọn sàhábà láyé wọ́n kéwú lọ́dọ̀ wọn àwọn yìí ni wọ́n pè ní atabi'un àwọn kan bẹ tó ṣe wípé wọ́n bá nàbí láyé ṣùgbọ́n wọ́n mí tiẹ̀ that is wọ́n bẹ láyé nígbà tánàbí náà ń bẹ láyé ṣùgbọ́n wọ́n ní opportunity àti pàdé rẹ̀ one on one irú àwọn yìí fi la fẹ́ pè ṣé sàbí la pè ni àlè pè wọ́n sàbí sọ àwọn afọ àmọ́ pè wọ́n ní al-mukhadaramun àwọn tó ṣe ike wọ́n fẹ́ bána bí one on one láì ṣé ọ̀rọ̀ mi yé wọ́n fẹ́ bá ní one on wọ́n bá a lò gbà ṣùgbọ́n wọn mí tiẹ̀ one on one sọ àwọn yìí ni wọ́n ń pè ní àwọn almuqaddaramun sọ àwọn míì wọn a máa fi ọkùnrin kan tí ó pọ́pùlà tí a mọ̀ sí amúrùbùn sálìmà wọn máa kà kún lára àwọn mọ̀kàdọ̀rọ̀mọ́n ọmọ kékeré tó lóun máa ń lídìí àwọn èèyàn wọn ṣe àwọn bàbá rẹ̀ àwọn èèyàn bàbá rẹ̀ wọ́n wá gba Islam tán lo àsìkò díẹ̀ pẹ̀lú àyẹ̀sọ̀ sallallahu alaihi wasallam so ìgbà tí wọ́n ń padà sílùú wọn anamisọlá asálá ní ẹni tó bá mọ kéwú kájù tó mọ kùránì kájù nù yín òun ni kẹ́ fi ṣìmọ́mù yín sígbà tí wọ́n padà sílùú wọn ta ló mọ kùránì kájù ó jẹ́ ọmọ kékeré bóòlù ọmọ kékeré yìí ṣe mọ kùránì kájù táwọn sáré bá ń ṣèrìn àjò ibi táwọn bá ti ń sinmi àbọ̀gbọ́ ọ̀dọ́ wọn kọjá sẹ́ńkà kùránì ọmọ kékeré yìí mọ̀ ń so unconsciously ni òun ti àwọn nǹkan wọ̀nyí táwọn èèyàn wó gba ìsìláàmù òun ti ọ̀rẹ́dì mọ ntòpọ̀nù kùránì so látara rẹ̀ ó pé wọ́n máa ń ìjọba ọdún méje so lòun máa ń kírun ọ̀ràn yẹn fún ẹ̀rùn wákàtí márùn-ún bákan náà kí èèyàn bá ṣàìsí láàrin wọn òun náà ló máa ń kírun janaza lé wọn lórí fẹ́ẹ̀lì yìí kò míìtì anábíwá muhammad sallallahu alaihi wa sallam wọn wọn níyì tí ó tẹ́ wọn so irú yẹn nísìnyí wọn á pè ní kíni mukhadram ni wọn á pè so kíni tí wọn tún ju tábìrì lọ díẹ̀ hmm? so àtàbìrì yìí kò lẹ́ni tó ṣe wípé ó bá àwọn sàhábà radwanullahi alayhim tó bá àwọn sàhábà radwanullahi alayhim so ọwá ní tọ́bákọ̀ wọn jura wọn lọ àwọn míì ń bẹ nínú àwọn kìbáàrù tabi'in àwọn míì ń bẹ nínú àwọn kíni awsat àwọn míì bẹ nínú àwọn kìbáàrù tabi'in àwọn tí wọ́n jẹ́ àwọn kéékèèké nínú àwọn tabi'in so àwọn míì ń bẹ bin yasar lára àwọn kìbáàrù tabi'in ló wà. so ata bin yasar annahu qala oni jaa rajulun ila rasulillahi sallallahu alayhi wa sallam arákùnrin kan wá bá anabi wa muhammad wá bá òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alayhi wa sallam nam question ni question wa bẹ́ẹ̀ torí pé ata bin yasar laysa bi sahabi kò ń ṣe sahabi a ní tabi'in so ó túmọ̀ sí pé nǹkan sọ fún lòun náà ṣe kí ni ló ń sọ so irú eléyìí nísìn wọn á pè ní mursal hadithun mursal oníkísà kí àtàdìrí kó fi nǹkan ti sọ́dọ̀ anábìwá muhammad sallallahu alaihi wa sallam tí tábìrì bá fi nǹkan ti sọ́dọ̀ anábì pa anábì sọ anábì ṣe báyìí ṣé hadith sahih ni àbí hadith da'if so àwọn àfọ àwọn ọlọ́rọ̀ púpọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n yìí tó tẹ̀wọ̀n ni pé kí ni hadithun da'if ni àyàfi àwọn àyàfi kọ̀ọ̀kan tó bá ṣe pẹ́ ni tó jẹ́ bí àwọn kìbáàrù tàbíìn ló sọ̀rọ̀ yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá àṣáájú wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń dẹ̀ lórí eléyìí wọ́n máa ń dẹ̀ lórí eléyìí so bí torí yẹn ni Imam Malik rahimahullahu ta'ala fi lò ó so torí àpá àpár ọba ọlọ́pàá ọba aláyé so ṣùgbọ́n ó fi ọ̀rọ̀ yìí ó fi ti sí ọ̀dọ̀ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam so tí o bá ń ṣe ike àwọn wo pé àwọn tí wọ́n jẹ́ àgbà àwọn tábìrì òun lẹni tí ó sọ ọ̀rọ̀ yìí lóhun Imam Malik rahimahullahu ta'ala fi mu wá bó ti ẹ̀jẹ̀ wípé kọ́ńtẹ́ǹtì hadithi yìí ni hadithi mi tí ó jọ nínú àwọn tíra hadithi mi tó jọ èyí òun náà ni hadithi ìtò nínú eléyìí òun náà ni tí òun náà ń sọ. náà mo ní arákùnrin kan wá bá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam fatara lahu an waqti salati subhi wá béèrè ń pa àsìkò àṣùbà lọ́wọ́ rẹ̀ qala fasakata anhu rasulullah sallallahu alaihi wa sallam ó ní ànábì sallallahu alaihi wa sallam ó wá dákẹ́ kò sọ̀rọ̀ ń parẹ́ hátà ìdàkánà minal ghadi kò sọ̀rọ̀ ń parẹ́ kò fọ́kùnrin yẹn létí títí ó fi di jọ́ kejì tó fi di àsùbá jọ́ kejì hátà ìdàkánà minal ghadi tí ìdíjọ́ kejì kí ló pàtà ní sọ̀lá àtàbò fi fún arákùnrin yìí ni fún ìdí kan tó ṣe pé ó yí ànábì Muhammad sallallahu alaihi wasallam náà tó dáa kí èèyàn wá béèrè béèrè lọ́wọ́ èèyàn nípa ẹ̀sìn kí èèyàn rẹ̀ má ṣe kéde kó mọ̀ fún un lésì kó mọ̀ fún ènìyàn lésì torí pé ẹni yìí ó wá bá nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó dẹ̀ ń béèrè nípa kí nípa àsìkò èrò ṣùgbọ́n nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sákàtà ànú kò sọ nǹkan kan nípa fún ọkùnrin yẹn ẹ báyìí ni báyìí ni kò sọ anything so. kí ni nǹkan tó ṣe wípé yóò wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so eléyìí àwọn àfáà máa sọ kíní kan ni pé ta'akhiru al-bayan ila waqti al-haja jaizun ta'akhiru al-bayan ila waqti al-haja jaizun so Ànábì sallallahu alaihi wasallam wò pé kò ń di lé àlàyé di àsìkò tí ẹni ẹ máa nídìí ẹ gangan òun nìkan ló bèrè ẹsìn yá kó ń dilé rẹ̀ di àsìkò tó ṣe pé yóò wúlò fáwọn púpọ̀ gọ̀sì béèrè tó bèrè yẹn àwọn mìíràn ṣì nídìí ẹ so tààkìrù bayan ila waqti al-haja jaiz huwa permissible so qaida mi so ló jẹ́ pé gbà mí a lè bèrè ìbéèrè lọ́wọ́ àfa àwa lè mọ̀ wò pé kí ni a nídìí ẹ kíákíá mọ̀káfà wo pé kí ni òun máa àdírẹ́sì ọ̀rọ̀ yẹn ní àsìkò tó rí tó wà mọ́ appropriate torí pé nígbà míì ẹlòmíì lè béèrè ìbéèrè kan tó pé ìbéèrè yẹn wọ́n lè rí pé ìbéèrè yẹn ò wúlò ní ààyè tó ti béèrè torí pé ẹlòmíì gan lè béèrè ìbéèrè tó pé tó máa fi lè dáhùn ìbéèrè yẹn bẹ́ẹ̀ yẹn fìtínà ni ó dálẹ̀ fáwọn èèyàn sọ ẹni tó jẹ́ pé ẹni tó ń ṣe wá àpè àwọn èèyàn ní gbọ́rọ̀ jẹ́ fakihun nafs ẹni tó ṣe pé yóò lè sọ the situation ìgbà míì a lè sọ ọ̀rọ̀ kan láàyè kan tó ṣe pé fitina ni ó kàn dálẹ̀ lóbi jẹ́ pé kan náà wọn sahaba radwanullahi alayhim ó ní ma anta bi muhaddithin qawman hadithan la tablughuhu uquluhum illa kana li ba'dihim fitna ó ní báwo èèyàn kan sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe pé làákàyè ń gbé àfikún dáwà lálẹ́ fáwọn kan nù wọn lóbi jẹ́ pé a wo situation ẹlòmíì lè béèrè béèrè nǹkan ti yí òun o ṣùgbọ́n ó ti wòjò kó rí pé nǹkan bẹ tó ń fẹ́ tako ni tí yóò àwọn ọmọ béèrè béèrè ẹni tó dẹ̀ fẹ́ tako yẹn nìyí pé àwọn ẹ̀ka ẹ̀ṣẹ̀ mẹ́ni yẹn wá sí wá sí látòjúwe láti lè jẹ́ kí ẹ̀sìn lè mọ̀ yẹ àfọwọ́ba dáhùn béèrè béèrè bẹ́ẹ̀ ni ẹ ṣe béèrè tó bá di kékeré yóò bá lé ẹni yóò lè sádánù ṣùgbọ́n pé àfáà ti wò ó látòjúwe pé á ah, ìbéèrè tó ń bá béèrè bí ìwà jẹ́ kí ni direct pàtàkì ló jẹ́ fún ẹni yìí tí wọ́n fẹ́ jẹ́ ká fi question yẹn lẹ̀ sẹ́ni àwọn pé ah kí ló kàn ń pa ìmọ̀mọ́ wọ́n ń pa ìmọ̀mọ́ wọ́n ń dọ́ọ́bò mọ̀ ó yẹ ká lè sọ òdodo ẹ̀ẹ́ eh, eh, ìwọ ń wo sáìdì ẹ nìkan àbí òun wo pé bó ṣe yẹ ká sọ nìyẹn pọ̀tàkà tó jẹ́ fàkíhùn náà yóò mọ̀ wípé nkùn mm, mm, kí ni tó fẹ́ ká sọ nígbà kó ṣe pé yẹn sáfù òdodo kọ́ kò ń ṣe àyè tó yẹ ká fi sọ nǹkan yìí ni. so eléyìí jẹ́ nǹkan tó pàtàkì so ta'khiru al-bayan ila waqti al-haja jaiz tábìlì àlàyé di àsìkò sáré kó máa wúlò fáwọn èèyàn nítorí wọ́n pàmí síbù ni kò sí nǹkan tó burú mbẹ́ ṣùgbọ́n ta'khiru al-bayan an waqti al-haja la yajuz àsìkò sáré fáwọn èèyàn níbi nǹkan ó ti rí sìn káwádìí ilé rẹ̀ kọjá àsìkò yẹn la yajuz ìyẹn ò tọ́ so principle méjì ni. تأخير البيان إلى وقت الحاجة جائز تأخير البيان عن وقت الحاجة لا يجوز so ẹlòmíì ló béèrè béèrè gẹ́gẹ́ ta sọ àwọn òkè no problem inshallah a máa address ẹ̀ later àfa àti wò ó pé bẹ́yà alájà gathering tó ṣe pé yóò ti ṣàǹfààní pẹ́ kókò wọn á tuntun nǹkan mí repeat àbí nǹkan kan tí ó lè rà Muhammad sallallahu alaihi wa sallam sọ fún arákùnrin yẹn nígbà tí ó béèrè nípa àsìkò ìrun wọ́n ní anábíwa muhammad sallallahu alayhi wa sallam kí ló ṣe òun náà ni kéré fasakata anhu rasulullah òjíṣẹ́ ọlọ́wọ́ ọba dákẹ́ nípa rẹ̀ hatta idha kana min al-ghadi kéèdì kíni ìjọ kejì kéèdì ìjọ kejì sọ́lá subha anábì kí wọn àṣùbá anábì kí irun àṣùbá kí wọ́n ṣẹlẹ̀ حين tọ́lá الفجر ìgbà tí alfajari yọ bóòlù alfajari ṣe ń yọ àti sọ̀rọ̀ lórí eléyìí ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá sọ̀nẹ́m sọ̀lá àtàlám ó kí àṣùbà hina tọ́lá alfajuru ìgbà tí alfajari yọ thumma salla subha min al-ghadi ìgbà tó dijọ́ kejì ba'da an asfara ó tún kí alfajari ní àṣùbà ba'da an asfara lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti mọ́ díẹ̀ tó ti mọ́ láti ó ti àná lọ. sòtìlà ń pè ní al-isfar isfar ni kílẹ̀ mọ́ òun ni kílẹ̀ mọ́ náà ẹnu kò lórí pé kí ni a gbọ́dọ̀ pé wọn àṣùbá before láti a gbọ́dọ̀ kí wọn àṣùbá before kásìkò tó tó ẹnu kò lórí yẹn àgbọ̀rọ̀ kí ìrun àsùbá kí àsìkò rẹ̀ tó tó ẹnu kò lórí yẹn ṣùgbọ́n ṣá lè dìlé ìrun àsùbá kí lè àfi mọ́ díẹ̀ tí ó mọ́ pé pé yóò yàtọ̀ sí ikú ẹ̀ṣẹ̀ mọ́ torí pé ńgbà tí alifájà ní bá ẹ̀ṣẹ̀ yọ kó ṣe gbogbo èèyàn ló máa lè ṣe kíni ló máa lè detect yẹ àwọn kan ó lè tètè rí i àwọn kòǹgẹ́tẹ̀rì bígbà tí oṣù yọ ni kí lè tóṣù bá yọ wọ́n ṣe gbogbo èèyàn ní orí àwọn kan ní orí ẹlòmí àwọn bẹ̀rẹ̀ oúnjẹ àwọn nìyẹn orí ní ah, tí rí ṣùgbọ́n àwọn kan tó ti rí èèyàn kẹyàn méjì lórí yẹn ni ah, a lè fi kíni a lè fi máwọ̀ àìlọ́kọ ni èèyàn kan rí èèyàn méjì rí wọ́n sọ fún ẹni tó dé olórí wọ́n rẹ̀ lò ó wọ́n máa béèrè béèrè lọ́wọ́ wọn tán ni wọ́n gbà á wọ́n ṣe kí ni wọ́n announce àwọn èèyàn so alifájàrí náà ó lè máa jẹ gbogbo èèyàn ní orí nígbà tó bá yọ but àwọn kan máa rí so èyí ń àsìkò tó máa sábà ń pè wọn yẹn ṣùgbọ́n gbà míì láti àsìkò tó sábà máa ń fẹ́ pè wọn òní yẹn ìgbà míì wọ́n lè wá di rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn á rí pé ilẹ̀ ti má so eléyìí ni wọ́n ń pè ní àtìsfáàrù sanabuwa muhammad sallallahu alaihi wasallam ó sọ ọ̀rọ̀ kan ó ní afiru bil fajiri fa innahu a'adhamu lil ajri afiru bil fajiri irun fajari ni irun àsùbá ẹ ṣe ní isfar fa innahu a'adhamu lil ajri ládàrí ó tún fi pọ̀ sí kí ni túmọ̀ afiru bil fajiri ha kálí ìsọ̀túnmẹ̀ fún wa náà. káàkiri ńgbà tílẹ̀ bá ti má dáadáa eléyìí tí ọ̀sọ̀ káàkiri ńgbà tílẹ̀ bá ti má dáadáa àbí àwọn kan náà àwọn àfáà ni wọ́n sọ yẹn sọ àwọn míì ẹ̀lẹ́ ráwọn míì láwùjọ wa lónìí náà tó ṣe pé ìwọ̀n àṣùbá àwọn wọn ní tètè kì wọ́n á dílé tí gbogbo lè àti mọ́ ṣùgbọ́n nǹkan tó fọ́ nínú àwọn á sọ wípé kí ni àṣùbá ẹ̀ ṣe yọ ẹ̀yìn àlùfáàjà ṣe ṣe yọ ní ìtarí gbogbo ọ̀yàn tó ń lọ lójú títí a máa ṣọ kọ́lọ̀ ká ṣọ ẹni tí kálukú wọ àrí ojú èèyàn tó ń lọ alfáyà ṣẹ̀ṣẹ̀ yọ ẹ̀ẹ̀ yóò correct so ìtumọ̀ asur bil fajiri fa innahu a'zamu lil kò ń ṣe ìtumọ̀ rẹ̀ ni yes àwọn àfa kan sọ wípé kí adìlé kíkí irun jẹ́ àsìkò yẹn àwọn náà ni àwọn hànàfíà ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ bí wọ́n pé asur bil òun ni wípé ẹjìlé rẹ̀ díẹ̀ kúrò ní àsìkò tó ṣe pé àwọn àmì wọn ní ti gẹ̀ẹ́tì ẹ̀ kó ṣe pé ilẹ̀ ti mọ́ gan kọ́ òkùnkùn ṣì wà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè sọ pé kí ni ara ilẹ̀ ti mọ́ àhà ìtumọ̀ rẹ̀ kan tọ́pọ̀lọpọ̀ sọ ìtumọ̀ bí tọ́pọ̀lọpọ̀ tún sọ náà ni pé asùn ìfájì ẹ wọnú òòrùn àlùfájàrí nígbà tí ẹ máa ń wọ tó ṣe pé kùnkùn á ṣì wà gan yẹn ẹ wá fàágùn tí è parí séke ni ìgbà tí lè ó ti mọ dáadáa eléyìí ni Abubakar radiyallahu anhu ló ṣe ń jọ kan tó bó ṣe ń bẹ nínú sanu bihaki so ó fa ìwọn àṣùbágùn débi pé kí ni káàdà ti ṣamsu káàdà ti ṣamsu àǹtẹ̀tìlọ́wà orúfẹ́ yọ sọ wọn ní wọn sọ fáwọn bá ti pé káàdà ti ṣàǹsù àǹtọ́tùlọ́ à òun fẹ́ yọ irun yìí àti fàágùn ju òun fẹ́ yọ bá wa ń bí irun táǹkì irun àṣùbá táǹkì onílàwòtọ́lá àti ẹ tó bá yọ láǹtẹ̀jì ní àgàfìlì kò ṣe pa àfọ́nú fọ́ra kò ṣe pa à kò rẹ́ ń ṣe pé kí ni à ń sọ nǹkan mi kí là ń ṣe à ń kírun lọ́wọ́ náà ni ló fi bá wa. so ìtumọ̀ ìsfàrù tí ó tẹ̀wọ̀n òun nìyẹn òun náà ní ike ìsílà ká pàágùn ṣe bọ́ sí àsìkò tí gbogbo tí ìlú ti mọ dáadáa àbí kí a ṣe ní ṣíṣe tó ṣe wípé bàtà bá máa bẹ̀rẹ̀ hm, nígbà tá a máa bẹ̀rẹ̀ ilẹ̀ ó ti mọ́ débi pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ pé kí ni ìmọ́lẹ̀ ti wà dáadáa contract ṣe pé àwọn èèyàn díẹ̀ ni ó mọ̀ mo rò so wọ́n ní anabuwa ah, muhammad sallallahu alaihi wa sallam thumma salla subha ó wá kírun àṣùbà min al-ghadi ní ọjọ́ kejì ba'da an asfara lẹ́yìn gbà tí kìíní tilẹ̀ ti mọ́ kò ṣe pé ó mọ́ gan-an kọ́wọ́ bó tilẹ̀ ti mọ́ díẹ̀ thumma qala lẹ́yìn wá sọ pé kìíní aina sa'il oníbèrè dà and what is sọ́lá nípa àsìkò oorun qal àánàdà ó ní àèmí ni ya Rasulullah ìrì ojúṣe ọlọ́run ọba faqal anábìsọ́lá àtàmì máa bayna àbẹ́yìn waqtu àsìkò oorun tó ń béèrè láàrin eléyìí sí eléyìí that is ìgbà tí alfajari yọ tí ó ti yọ gan yẹn àti ìgbà tí ó ti yọ débi pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè mọ̀ ṣótíyé tó eléyìí ò ní àsìkò so hadith gẹ́gẹ́ ń ta sọ fún wa pé hadithun mursal ṣùgbọ́n tá a bá lọ sínú àwọn tíra hadith mi àwọn nǹkan tí ó ń tọ́ka sí eléyìí ó ń bẹ níbẹ̀ so gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ṣe lára hadithi òun náà ni hadithi nasa'i hadithi buraida láti ọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní jẹ́ àrọ́jù ila rasulillah sallallahu alayhi wa sallam arákùnrin kan wá bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam fasa'alahu an waqti salah ó béèrè àsìkò rún lọ́wọ́ rẹ̀ faqal ànábi wọn ni akim ma'ana abẹ́ni yawmin a máa bẹ pẹ̀lú wa fọjọ́ méjì fa amara bilalan ànábi pa bilal láṣẹ fa aqama inda alfajiri ìlàlù ṣe kọ́mà nígbà tí alfajari yọ fa alfajira ó kírun alfajari ثم أمره حين زالت الشمس بكنا أتقى بلال شيء حين زالت الشمس إن باتور يقول لك فصلى الظهر òkè òzòr thumma amarahu hina ra'a ash-shamsa bayda'a ìgbà tó di pé oòrùn ó sì funfun faqama al-asra òkè ìrùn àlátàrí thumma amarahu hina waqa'a hajibu ash-shams ìgbà tó di pé kí ni oòrùn wọ̀ faqama al-maghrib ó ṣe kí ni ó ṣe kọ́mọ̀ fún ìrùn maghrib thumma amarahu hina ghaba ash-shafaq ìgbà tí a ash-shafaq tamoko tó di pé òun náà disappear ó pa aláṣẹ fa aqama al-isha ó ṣe ìkọ́mọ̀ fún ìṣá thumma amara min al-ghadi ìgbà tó dijọ́ kejì ó pa aláṣẹ fa nawwara bil-fajri ó jẹ́ kí ìmọ̀lẹ̀ wà dáadáa níbi alfajari thumma abrada biz-zuhr ìgbà tó di irun zuhr ó di ilé rẹ̀ díẹ̀ kí nǹkan lè fi tutù díẹ̀ wa an'ama an yubrij ثم صلى العصر لين وكين عصر، والشمس بيضاء تيور شفوف دادا وأخطر عن ذلك أدي ثم صلى المغرب لين وكين مغرب قبل أن يغيب الشفق شواجكي أعتمو كتو كتو كتو دي ثم أمره لين أقالت فأقام الإشاء فشق في الإشاء حين ذهب ثلث الليل ìgbà tí ìdá kan ìdá mẹ́ta òru lọ fasọláha ó wá kí summa qal lẹ́yìn náà wá pé pé kí ni àyìnà sáàìl oníbèrè dà and wá ti sọ́lá nípa àsìkò òru wá tó sọ́lá àti kó máa bẹ́yìn náà màrà àìtùm àsìkò òru yìí nǹkan tí ẹ̀rí ni so eléyìí ní ẹgbàá wa Imamu so kìlàfẹ́ ló ń délé yóò ní pé bí hadithi àpá bìnyàfà tó bá tiẹ̀ jẹ́ mursal àwọn kan tó sọpọ́tì ẹ̀ ń bẹ nínú àwọn hadithi mi irú ẹni hadithi bùrẹ́dà yìí ti aka so eléyìí ó sọ fún wa nípa àsìkò yìí wọ́n hajjá sani yahya عن يحيى بن سعيد بن عمرة عن عمرة بن عبد الرحمن أن عائشة زوج النبي صلى الله عليه وسلم أن قالت أني مالك أني يا بن سعيد الأنصاري وصفوه عن عمرة بنت عبد الرحمن لا تيض عمرة مع عبد الرحمن أنا عائشة لا يا عائشة زوج النبي صلى الله عليه وسلم يو النبي صلى الله عليه وسلم أنها قالت إكو إن كان رسول الله صلى الله عليه وسلم لا يصلي الصبح فينصرف النساء متلفعات بمروتهن ما يعرفنا من الغلس قل يوجي شلوه صلى الله عليه وسلم لا يصلي الصبح a máa kírun àṣùbà fàyànsọ́rífù nìṣà tọ́má kírun àṣùbà táwọn obìnrin ó máa jáde nínú mọ́ṣáláṣí mùtálà fi ààtìn bí mórò hinna tó ṣe pé wọ́n daṣọ wọn bóra jìlbáàbù wọn wọ́n wọ̀ ọ́ kò tàlá fàá àbí tàlá fàfà ìtumọ̀ ẹ̀ ní kékeré owó mara àbí tàlá sunu àwọn ẹgbà wa mi yàtọ̀ sí ẹgbà wa Imam Malik mutalafifaatin láfà kí ẹ wí nǹkan máa ara mutalafifaatin bí moroti inna moroti jamru singular ni kíni mirti òun náà ni aṣọ so mutalafifaatin bí moroti inna wọ́n wí aṣọ wọn mára máa yóò rọ́fnà àwọn èèyàn dá wọn mọ̀ èèyàn kálá kí ló pàtó wọn fi dá wọn mọ̀ minal ghala òkùnkùn sì ń bẹ azulma òkùnkùn òun ni wọ́n pè ní kíni ghala so hadithi ó sọ fún wa pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó máa kírun ó máa parí irun rẹ̀ so tó bá parí irun yóò ṣe kí ni àwọn obìnrin wọn ó máa jáde nínú mọ́ṣáláṣí àwọn èèyàn dẹ̀ ní dá wọn mọ́ nínú látara kíni látara òkùnkùn tó ṣì ń bẹ àwọn àfáà mi tí wọ́n ń sọ wípé kóbìnrin ké ó bójú ọ̀ràn yẹn ni sọ wọ́n nítorí páwọn obìnrin yẹn bójú ó ní òde káwọn èèyàn dá wọn mọ̀ sheikh muhammad nasiruddin al-albani wọ́n ní rárá kò ń ṣe torí ẹ̀ torí pókílẹ̀ ní hadith yẹn ike nínú al òkùnkùn ní ojú kí dá dá wọn mọ̀ ní. ṣàwọn pé obìnrin tó bojú àti recognize ẹ̀ ó máa wà difficult àfẹn tó bá ti mọ̀ ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ wọ́n ní àwọn apá ẹ̀ ní kékeré torí wọ́n bojú ni. Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n ní rárá min al-ghalat látara òkùnkùn tó ṣì ń bẹ ni kò ń ṣe wọ́n bójú. náà àwọn obìnrin yìí ni wọ́n jìnnà sáwọn èèyàn. láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn obìnrin àtọkùnrin sọ́wájọ kírun wọ́n máa ń jẹ́ kí àwọn obìnrin kọ́kọ́ jáde náà torí pé lẹ́kùn kan náà ni wọ́n gbà jáde ah, lásìkò anábì sallallahu alayhi wa sallam sàrẹ́bì máa ń sọ fáwọn ọkùnrin pé ẹ má jáde ọ̀ǹtí táwọn obìnrin bá tó jáde ẹ má jáde ọ̀ǹtí tí àwọn obìnrin bá tó jáde bákan náà tó bá ń kírun náà ó máa ń sọ fáwọn obìnrin ẹ lọ́ra láti gbórí dìde ẹ jẹ́ kí àwọn ọkùnrin kọ́kọ́ gbórí dìde torí pé láyà ní sọ̀rọ̀ àṣàlám n tí a ń pè ní fásin tó ti ń dá mọ́ṣáláṣí kò sí lásìkò tiẹ̀ ọ̀nà àwọn afá onífíkì wọn ń pè ní asúdà kò sí ní àsìkò anábì sallallahu alaihi wasallam àwọn obìnrin wọn ó tó wa wọn ṣùgbọ́pọ̀lọpọ̀ àwọn afá ṣe sọ wọn á tó sáfù bá a ṣe mọ̀ náà ṣùgbọ́n àyè tí wọ́n ti lọ bẹ̀rẹ̀ sáfù tí wọ́n yóò jìnnà sí tọ́dọ̀ àwọn ọkùnrin wọ́n fi enough space sílẹ̀ fún abẹ́rẹ́ sọ ẹlòmí tó bá tún dé yóò tún tẹ̀lé ẹni tó bá tún tẹ̀lé àti sáfù yóò máa lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n sáfù wo ló dáa jù wọ́n á ní àwọn tẹ́pẹ́ dé mọ́ṣáláṣí nù wọn yẹn sáfù tí wọ́n ló dáa jù ẹ à ń wo sáfù yẹn bẹ́ẹ̀ ni òun ló dáa jù torí pé òun ló jìnnà táwọn ọkùnrin jù àwọn tí wọ́n tètè dé mọ́ṣáláṣí nù àwọn obìnrin sáfù títí wọn á òun ló léwu jù torí pé ó sún mọ́sáfù àwọn tápẹ́ dé mọ́sálásí inú àwọn ọkùnrin ó sún mọ́sáfù àwọn tápẹ́ dé so sáfù tó dájú sáfù àwọn ọkùnrin sáfù wájú torí pé àwọn jìnnà sáwọn obìnrin so kí lábẹ́ ló ń belé o ni pé kò sí gàgà so àwọn obìnrin àníbìsọ̀lọ́ afẹ́mọ́ sọ fún ọ pé ẹ má tètè gorí yín dìde ṣé tẹ́lẹ̀ ń bá gorí dìde ó lè rí nǹkan tí yẹ kó rí so àwọn ọkùnrin tí wọ́n ń ṣe sùjúdù ni àwọn á ti gbórí dìde wọ́n á ti tún aṣọ wọn ṣe dáadáa tó ti ẹni sìn so lẹ́yìn àwọn obìnrin wọ́n gbórí dìde so tó máa sọ́kù jáde kúrò ní mọ́ṣáláṣí tán bá parí òun ànábẹ́ wa ní káwọn ọkùnrin ṣe sùúrù ẹ jẹ́ kí àwọn obìnrin kọ́kọ́ jáde náà ṣùgbọ́n gbà tó yá ó wípé bí àsìkò Umar Rasul wọ́n ní law ja'alna li hadha al-masjid bàbá yìí kò bá dáa tá a bá lè ṣe lẹ̀kùn méjì fún mọ́ṣáláṣí bàbán lè rìjàl wà bàbán lè nìfà káwọn obìnrin máa gbàbí kan wọlé káwọn ọkùnrin máa gbàbí kan wọlé so létà ló di pé kí ni wọ́n ṣe yẹn ó di pé àwọn obìnrin wọ́n níbi tán gbà wọlé níbi tán gbà jáde àwọn ọkùnrin náà níbi tán gbà wọlé wọ́n níbi tán gbà jáde so gẹ́gẹ́ bí àwa náà ṣe ń ṣe ní òní so àwọn obìnrin tó wà ń jìnnà yẹn àwọn yòówù lè lè ti identify wọn ah, wọn lè ti identify wọn torí pé wọ́n jìnnà then òkùnkùn yẹn kò ní jẹ́ kó lè ṣe kí ni kó lè possible tó jẹ́ pé nínú hadisi míì hadisi Abu Barza wọ́n ní ọmọ ń parí ìrùn hina ya'rifu ar-rajul jalisa ìgbà tí èèyàn á mẹni tó jòkó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. màálìmù ká lágbájá ọmọ lágbájá ni nígbà tá a bá parí wọn àṣùbà kí ló dé torí pé kí ni asúnmọ́ra ṣùgbọ́n àwọn obìnrin ni àwọn ọkùnrin so láàyè ọ̀rọ̀ fúnà àwọn yòó nílẹ̀ identify wọn minel rala látara kí ni òkùnkùn bá róbìnrin kan nígbà tí wọ́n lẹ́wọ̀ dáadáa tó bá wà ń jìnnà tó bá ní kí ni ojú ó lè tóbìnrin ò bá bojú yóò lè sọ pé kìnìún lágbájá ló ń bọ̀ ẹ̀ torí kó rí ṣùgbọ́n nǹkan tí ò ní jẹ́ kó lè rí tó rẹ̀ wá ń jìnà bẹ́ẹ̀ ò kó bí akínní kò sí ìmọ́lẹ̀ tí ó àtìsí ẹ̀ láti lè fi ṣe kínní láti lè fi rí so máa yọ ọ̀rọ̀ nínú ìgbàlá wọn ní dá wọn mọ̀ látara òkùnkùn tó ṣì wà kí la fẹ́ gbọ́ yín lé lẹ́yìn òun ni wípé àdìsọ́lá àtọ́lá ó máa ń tètè sí irun àsùnwà délẹ́bù pé kí ni tán bá parí irun àwọn obìnrin tó ń kọjá táwọn àjìnà jẹ́ àwọn èyí tètè dá wọn mọ̀ látara òkùnkùn tó ṣe lù bẹ̀. ṣùgbọ́n báyìí fáwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni wọ́n ó lè ṣe kí wọ́n ó lè ríra wọn. ànábìdẹ́ máa ń tún ka súrà tó ṣe wípé àbí ka áyà tó gùn àti sàwọn àyà tó máa fàágùn ó máa kà àwọn àyà tó pọ̀ nínú hadith abu bakr al-aslami kúnà ní sọlá asalam a máa kà between sixty to hundred verses níbi irun àṣùbà between sixty to hundred verses ní a kà fún wọn àṣùbà ó dùn pé kí ni irun yẹn máa gùn ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà nǹkan káàdì ń sọ́ọ̀lì fi galas galas ló máa parí irun rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n ó encourage fẹ́ni tó bá lè ṣe afiru belfajiri ẹ̀fà ìrun yín gùn débi pé ni ìsfáàrò yóò ṣẹlẹ̀ àbí ẹ̀bẹ̀rẹ̀ ìrun yín ẹ̀fì táìmù lẹ̀ kẹwàá ṣúọ̀ dáadáa pé kí ni fajiri ti wọlé kẹ bẹ̀rẹ̀ ìrun so fa innahu a'zamu lil ajri yóò jẹ́ kí ládàá púpọ̀ so àwọn míì tí wọ́n ti ti jìnnà gbogbo ẹ̀mọ́ra wọn àwọn náà ó lè ṣe kí ni lè rí i irun kí so eléyìí náà á tún ipò àyọ̀ ń bẹ̀ àyìnpá pé àwọn obìnrin máa múra dáadáa ni àwọn obìnrin ọmọ múra dáadáa ni so ntí ẹ̀sìn fi rinlẹ̀ oníkóbìnrin tí ó bá jáde gbọ́dọ̀ gbogbo ààrẹ aṣọ tí a wọ̀ ní ilẹ̀ gbọ́dọ̀ aṣọ tí ó firi lára ẹ̀ kò ń ṣe aṣọ tí ó lẹ̀ mara aṣọ tí ó tì kìíní kò ń ṣe aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tó ṣe pé àwọn èèyàn ó lè máa rí ṣéèpù ẹ̀yìn àbí tí wọ́n lè máa rí irú awọ ara rẹ̀ gbọ́dọ̀ jáṣọ tí ó lẹ̀ mọ́ lára tí wọ́n lè máa rí irú ṣéèpù ẹ̀ gbọ́dọ̀ jáṣọ tí ó balẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àhàdíìsì àdírẹ́sì lọ́tọ̀ so lónìí tàbá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe múra àwọn tó jẹ́ mùsùlùmí pàtàkì jùlọ ìkàtúmọ̀ àbànújẹ́ púpọ̀ ni so wọn múra dáadáa بين نبوة محمد صلى الله عليه وسلم قني صنفان من من أمتي من آل النار لم أرهما بعد أو أنا بيجي كم بي تشيكو ماناني و نوا جوني تيكي واتي ما بلاس تتي إمي واي سو أولا وكم بي ننوا أوناني رجال بأيدي انسياط يضربون بي أو أمو يبداني تنكوب وويه lónìí àárí wọn tán fipá gbowó lọ́wọ́ àwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ní àwọn kejì àwọn ará wọn pé nìfà òun kàtí àtún àwọn obìnrin tán wọṣọ àárí àtún ṣùgbọ́n òun náà wà wọ́n wọṣọ ṣùgbọ́n òun náà wà. alárùkù sí innaka aslimatil bokt tẹ́ bá wórí wọn ẹ̀rù pé wọ́n gbé ike rànkúmí síbẹ̀ ni oní ma ilátùn mumilati àwọn obìnrin yìí wọ́n máa dádọ̀gbọ́dọ̀gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa tọ́nu ojú àwọn èèyàn sọ́dọ̀ wọn ó ní láàyè jìbìnà ráhìyàtà janna wọn ní gbòòrò aljanna wọn iná rí àhálà yujad min masirati kada wa kada òun aljanna dẹ̀ ní nǹkan tí wọ́n máa fatigue láti distance dé báyìí báyìí níbomi distance forty years so káwọ obìnrin mùsùlùmí lónìí káwọ bí ọ̀pọ̀lọpọ̀ òbí bá ṣe ń tọ́ àwọn ọmọ wọn so àwọn obìnrin wọ́n jáde lọ kírun mútàlá fi àátí gbogbo tó iná tí wọ́n daṣọ wọn bóra tó ló jẹ́ pé abọ̀rọ̀ kọ́ àwọn ọmọ wa láti máa múra dáadáa eléyìí pàtàkì tó obìnrin tó múra dáadáa ó lè jáde lọ kírun àní sọ pé kóbìnrin máa wọ mọ́ṣáláṣí Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún àwọn sàábé onílátẹ̀mù náà ìmọ̀ Allah masajidallah ẹ máa ń nà fún àwọn ẹrúsìn lóbìnrin ẹ máa ń nà fún wọn láti wá sí mọ́ṣáláṣí bó ti jẹ́ pé wọ́n sọ láti fún ná fi buyuti inna khair kákérùn lé wọn ló dájú ṣùgbọ́n ẹ má disturb ẹ̀jẹ̀ kan wá kama àwọn sàbí anábọ̀ muhammad sallallahu abdullahi bin umar ó sọ eléyìí fún àwọn èèyàn ọmọ rẹ̀ à ọmọ yẹn ní bilal ìkànnú àwọn ọmọ rẹ̀ òun wá ní lanam na òhun náà a máa ṣe kí ni a máa ọ̀nà fún wa níjẹ́ kan lọ mọ́ṣáláṣí fún àyàwó wa ni wà tí bàbá gbọ́ eléyìí nínú sahih muslim wọ́n ní fasabahu saban máa sábà omi fìlà òfàtì ó bu ní ebu tí ó borí ó ní wàhádìsù kan an rasulillah mo sọ ẹpá náà di sọ wípé tẹ̀ mọ́ àná fún wọn wọ́n sọ pé kí lànà náà ọ̀hún àwọn máa fún wọn sínú ẹgbà wa imam ahmed wọ́n ní fama kalamahu abdullah hatamat abdullah ò bá sọ̀rọ̀ sí ikú abdullah ò bá sọ̀rọ̀ sí ikú kíkà ní fi kú ṣé tí abdullah ikú àbí tí ọmọ ẹ̀ ikú àwọn èèyàn sọ wípé tí abdullah ti ikú kò ṣe pé tí ọmọ ẹ̀ ikú so ìtara fún kí ìtara fún ọ̀rọ̀ ọlọ́wọ́ba ìtara fún ọ̀rọ̀ anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam ọ̀la ìkọ̀kọ̀lọ́kọ̀ wa lónìí tíyàn bá bú wa ó sọ̀sọ̀kúsọ ń pa wa àṣetá àti bẹ́wulẹ̀ ká má jà kó láti lè sọ ọ́dọ̀rọ̀ ẹ̀sìn náà yẹn lọ́wọ́ ṣùgbọ́n èyí ò bá a máa pọ̀rọ̀ ẹ̀sìn ṣeré àníkàkùnfin a lè wá gbogbo ẹ̀sìn òsì fún ẹni tó ń yẹ ẹ̀yọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó ń fún àwọn wọn ní bídíà tó ń fún wọn ní protection tó ń defend wọn àmọ́ wọ ẹ̀sìn òsì fún ṣùgbọ́n that same person táwọn ẹ̀sìn òsì fún jọ tó bá ta personality tiwa a ṣe ìkìlá ọ̀bùn lẹ́sẹ̀kẹsẹ̀ tí wà ní pa máa sọ ẹ̀ láìdá àmọ́ bu àmọ́ bàjẹ́ fáwọn èèyàn àǹkáwọn èèyàn boycott ẹ̀ kan ṣe kìnnìkan kí ló dé ẹ̀ torí kó bu ẹ̀ ó tẹ́ni yìí ti ń mú ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe wípé ó ń pè ní nǹkan míì fáwọn èèyàn sáwọn sábàrù tó wà ní láàrin ẹ̀kọ́ tán kọ́ ò ní pé wọ́n agbára ta fún ẹ̀sìn ànábì wọ́n agbára ta fún ẹ̀sìn ọlọ́wọ́ ọba ṣùgbọ́n wà ní ṣàṣejù mẹ́ tó bá ṣe pé nǹkan tó ní ṣe pẹ̀lú personality wọn ni wọ́n máa ń gbìyànjú àti ṣe àmójúkúrò as much as possible níta àdẹ̀gbọ̀rọ̀ fi kọ́ra wa lélẹ́ yìí tó jẹ́ nǹkan tí ó pàtàkì so kò sí nǹkan tó sọ pé àwọn obìnrin ò lè wá kírun ní mọ́ṣáláṣí àwọn sàhábà radwanullahi alayhim wọn pìrìvẹ́ǹtì wọn láti máa kírun ní mọ́ṣáláṣí so wọn ní ìtara ẹ̀sìn mú àwọn délẹ̀ pé ah, mọ́ṣáláṣí tí wàá yí o àwọn ọkùnrin nìkan ló wà fún kò sọ ìyá wa Aisha radiyallahu anha ó ní la awra an-nabiy sallallahu alaihi wa sallam ma ahdathat an làmànà àwọn ẹlẹ́mọ̀sáàjì kó ní táwọn obìnrin dálẹ̀ nísìn tánà mi bá fi lè rí ni ànábì ò bá ní kọ́mọ́ àwọn mọ́ṣáláṣí mọ́ ìyẹn lásìkò ìyàwó Aisha kọjá lọ́wọ́ ṣùgbọ́n òun náà sọ pé káwọn àwọn mọ́ṣáláṣí mọ́ sọ ló fi jẹ́ pé kí ni ilé ìjọsìn ni mọ́ṣáláṣí ìrun àṣùbá ni ìrun àyílà ni ìrun àlátàrí ni magrib ni ìṣá ni àwọn obìnrin a máa lọ wọn a máa kí bó tiẹ̀ jẹ́ wípé anábì sallallahu alaihi wasallam ó ní obìnrin tó bá fi lè lo perfume kó mọ̀ wá kí irun ìṣá ìyìn mọ́ṣáláṣí àyùmọ̀ ìmọ̀ràtí àtọ̀ọ̀bá bàkúrán fàlá tashhad ma'ana àtìṣà àkìrà ẹ̀yìn obìnrin tó bá lo perfume àbótí fítúrà rí sára kó mọ̀ wá kí irun ìṣá pẹ̀lú wa torí pé ó ti expose ara ẹ̀ sí nǹkan tó ṣe wípé àwọn èèyàn kan ó fi máa ní interest nínú rẹ̀ ni so àwọn nǹkan báyẹn òun ni tí ẹ̀sìn ti kọ́ insha Allah àádùn bí báyìí abẹ́láwọn bá subhanahu wa ta'ala èyí tí akàfúnra iná sọlọ ma kó jẹ́ kí ó yé ẹni kọ̀ọ̀kan wa wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka la umma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk